الله أكبر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 òun náà lẹni tó mọ̀nà bẹ́ẹ̀ náà ẹni tó ṣe pé ọlọ́wọ́ bá sọnù kò sí ẹnìkan tó lè fọ̀nà mọ́rú ẹni bẹ́ẹ̀ ajẹ́rìí pé ọlọ́run yìí òun náà ni ọba tó yẹ pé ká máa sìn tí ò tún yẹ nǹkan pé tó ò tún yẹ pé ká máa sìn nǹkan míì lẹ́yìn rẹ̀ mọ́ ajẹ́rìí pé aṣíwájú wa ni ọ̀gá wa ni tí a mọ̀ sí annabiyu sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní í ṣe ọ̀rẹ́ ọlọ́run ní í ṣe àyànfẹ́ ọlọ́run ọba ní í ṣe ajẹ́rìí pé òun náà lọ́lọ́run ọba fi ránṣẹ́ sí wa ìpè kó wá jíṣẹ́ fún wa ìpè ká kó nídìí pálapàla ká sì lọ síbi iṣẹ́ rẹ̀ ká mójútó ẹni tó bá ṣe eléyìí yóò padà ṣoríire nílé ayé yóò padà ṣoríire lọ́kìyàmà ọlọ́run ṣe ìkà ọmọrú àwọn olóríire báyìí nílé ayé àti lọ́kìyàmà níkẹyìn náà atọrọ lọ́dọ̀ Ọlọ́run kíkí ìkẹ́ yìí kó ṣàn bẹ́ẹ̀ fi kàn wọn ará alẹ́ ànábì àwọn sàhábà ànábì àwọn tó ṣe pé wọ́n dúró ti ànábì ní ìgbà tó le Ọlọ́run ọba mẹ́ṣẹ̀ kà wọ́n náà àti gbogbo àwọn jàmáà wa nílé àti gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò yìí Ọlọ́run kó mẹ́ṣẹ̀ ìsẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́sàn-án kọ́lọ́run kó mẹ́ṣẹ̀ ìgbó ti ẹnì wa lónìí ohun tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rìí òun náà ni ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ tó ṣe pé ìwà ni tó jẹ́ ìwà burúkú ìròyìn ni tí máa ń bẹ lára èèyàn tó jẹ́ pé kì í ṣe ìròyìn tó dáa ìròyìn yìí tabari lára ẹnìkan ìtumọ̀ rẹ̀ náà ni pé irú ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ kò rinlẹ̀ àbáwo ìròyìn yìí tabari lára èèyàn kan ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹni ẹni yìí ẹnìkan ni tó ṣe wípé ọ̀kan rẹ̀ le kódà ẹni yìí á rí i pé ẹni yẹn ẹni tí ò gbẹ̀kọ́ rárá ni á rí i pé irú ẹni yìí ẹnìkan ni tó ṣe wípé ẹnìkan ò ní fojú rẹ̀ wò láwùjọ á sì tún á padà rí i pé irú ẹni báyìí irú wà yìí tí ń dárú ẹ̀ṣẹ̀ yìí á rí i pé kò tijú ọlọ́run rárá nítorí pé ẹnikẹ́ni tí ò bá tijú ọlọ́run kò sí ohun tí ò lè ṣe nítorí pé kò bá tijú ọlọ́run kò sí ohun tí ò lè kú níwà bí ò bá tijú ọlọ́run kò sí ohun tí ò lè sọ nínú ọ̀rọ̀ ohun tá a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rì òun ni ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ṣe pé ẹnikẹ́ni tí bá ń dà ó jẹ́ ohun tí ń jẹ́ gàgà tọ́lọ́wọ́ bá ọlá tó fi bò ó sì ṣe kí ni o irú ẹni bẹ́ẹ̀ yóò sì parun lé ayé yóò sì parun tó bá di jọ́gbìrì kìyàmà ọlọ́run má jẹ́ abẹ nínú àwọn irú àwọn ọlọ́run má jẹ́ káwà nínú irú àwọn ẹni báyìí o ọlọ́run àti tóbi rẹ ọlọ́run àjẹ́ kan ṣo rẹ ohun tí a ń sọ̀rọ̀ báyìí tá a ń sọ̀rọ̀ rẹ látìgbà tá a ń ròyìn rẹ látìgbà òun náà ni ìṣe ká máa dẹ́ṣẹ̀ tán ká tó máa wá ṣàfihàn rẹ àwọn èèyàn sáwọn èèyàn pé èmi o èmi pẹ̀lú yín àjọ ní nǹkan kan nínú pé ká máa jẹ́sìn èmi mo mara mi lẹ́lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni mo sì fẹ́ máa dá lọ eléyìí àwọn àfáà ń sọ fún wa pé ọ̀kan náà àwọn àdánwò ńlá ni òun ti ń jẹ́ aljahru bil ma'asi wa dhunub aljahru bil ma'asi wa dhunub kí a máa ṣàfihàn ẹ̀ṣẹ̀ kí a máa ṣàfihàn ẹ̀ṣẹ̀ tó yẹ pé èèyàn dání kọ̀kọ̀ wípé àwa ti wá tẹ́ bá wo àdúgbò yìí bó ṣe pọ̀ tó yìí tí obìnrin ọgọ́rùn-ún bá ń bẹ̀ ń bẹ̀ dájú ni pé ọgọ́rùn-ún ó dín mẹ́wàá náà ni a ti bá ṣe ṣìnà bẹ̀ subhanallah lóòótọ́ ushe ṣe inú rẹ̀ dùn lérí rẹ̀ ó gbádùn rẹ̀ ṣùgbọ́n àárín ìwọ àtọ́lọ́hún ní bẹ ọlọ́run ẹnìkan ò orí ibú ó ti kún eré ibú rẹ ẹ̀ṣẹ̀ ńlá ó ti gun eré ẹ̀ṣẹ̀ ńlá tó dá tẹ́lẹ̀ eléyìí náà ni ó mú wa lọ wípé ọ̀dà kí la tẹ̀ mọ̀ sí kí ni túmọ̀ ń pé èèyàn dẹ́ṣẹ̀ ó ṣàfihàn rẹ̀ sáwọn èèyàn ìtumọ̀ eléyìí àwọn àfáàfún ní ìtumọ̀ méjì wọ́n ní ìtumọ̀ àkọ́kọ́ tí kíní yóò máa ní òun náà ni pé kéèyàn dẹ́ṣẹ̀ ní gbangba gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ó obìnrin ní gbangba tó sì so ní gbangba tó sì so ìyàwó fún tó ìyàwó oníyàwó ní gbangba tó fà á mọ́ra abẹ́ tó ṣe pé ọgbẹ́ tó jẹ́ tí o bá gbé kẹ̀kẹ́ náà fún mi mi sì pawọ́ àti tó sọ̀rọ̀ gbé ẹ̀ṣẹ̀ ló o ó sì dẹ́ṣẹ̀ ní gbangba gẹ́gẹ́ tó ṣe pé ń ọba tí ò dẹ́bọ̀ yìí níkọ̀kọ̀ rárá tí ń da níkẹyìn ìgbà tó so ọ́ndè kan sí apá ọ̀tún tó so kan sápá òsì ó tún wá gbé kan lé ọ̀rùn ó wá ní kẹba lè mọ pé nǹkan bẹ òun ní bẹ lápá mi yìí ó ẹ máa wò ó subhanallah irú ẹni báyìí bíi pé ó ṣe ọlọ́run ọba ó tún wá ṣe àfihàn rẹ̀ sáwọn èèyàn àkọ́kọ́ nìyẹn jẹ́ pé ó ṣe ẹ̀ṣẹ̀ náà ní gbangba ẹlòmíì kò ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ gbangba rárá ó dá ẹ̀ṣẹ̀ yìí ní kọ̀kọ̀ tẹ́gbẹ́ kọ̀kọ̀ ló ti dá ẹnìkan ò bá mọ̀ pé dárú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ó jalè ni ó ṣe ṣìnà ni ó mutí ni ó ṣẹbọ sọ́lọ́wọ́n ọba ni ó dá ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ta kà ni àbí ó dá ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ta kà wá kọjá níjọ́sí àmọ́ ẹnìkan ò bá mọ̀ ní ìgbà tó wá dí àárín àwọn èèyàn tó fẹ́ ṣe fáàrí ó ń sọ fáwọn èèyàn yìí pé àwa ti wá bá ṣe ń kírun tó yìí ọtí lọ́jọ́ kọ̀ọ̀kan bíyà tá a máa ń mu ìgò mẹ́wàá mẹ́wàá la máa ń mu lójoojúmọ́ subhanallah ẹnìkan ò mọ̀tẹ́lẹ̀ pé aláàjì ẹ̀ mọ́ mutí o ṣùgbọ́n ọlá ń pé ẹ̀yin gangan wá padà gbé jáde ọlọ́run ti bò àṣírí yín ọlọ́run ti gbé pamọ́ ọlọ́run ti bá yín gbé pamọ́ tó yẹ pé tó bá wọ ọlọ́run yóò ṣàforíjì fún yín tó bá wọ ọlọ́run ọba kò ní ṣàforíjì fún yín ẹ ti wá gbé hàn báyìí nísìn irú eléyìí ìtumọ̀ pé kíyàn fi ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ kíyàn fi ṣe fáàrí sáwọn èèyàn ni aburú ń bẹ nu kiri ìfàjàmà nínú aburú tí ń bẹ nínú kiri òun náà ni pé tá a bá wo àwùjọ wa lónìí àìsàn ńlá ni kiri ti ń bẹ láwùjọ wa tó jẹ́ pé ní ìgbà tàwádò tó gbọ̀tún tàwádò tó gbòsì ààrẹ ni tí ó wò sàn nítorí pé bóun ló ṣe jẹ́ àìsàn ẹ̀ṣẹ̀ kan ní ẹ̀ṣẹ̀ yìí tó jẹ́ pé ìmọ̀ ń jẹ́ sábà bí àwọn ẹ̀ṣẹ̀ míì ẹni tí ń ṣe ṣìnà torí pé ẹnìkan ò mọ̀hún tí ń ṣe fáàrí láwùjọ tí ń mutí ẹnìkan ò mọ̀hún ń ṣe fáàrí láwùjọ ń jalè ẹnìkan ò mọ̀hún ń ṣe fáàrí láwùjọ ń ṣẹbọ sọ́lọ̀ wọn tó fi á jẹ àgbà ìmáàmù láwùjọ yóò máa rí pé pẹ̀lú gbogbo táwa ń ṣe yìí náà má tẹ̀sán pé kò dáa àwa ti ṣe àti ṣe náà ó kú bàbá ńlá ẹni tí ò wà bí wa àwọn ẹlòmíràn wọn pé tí balagbájá bá ṣe tó bá mu jẹ jẹ́ pé àwa náà gan lára kò burú pé káwa náà mọ̀ ṣe ṣìnà nìyẹn nígbà tí bàbá ìmáàmù bá ti ń ṣe kíni o ọba ti ń ṣe ṣìnà nígbà tá bá ti délé wọn tá bá ti rí gu ọtí ń bẹ̀ jẹ́ pé àwa náà gan lára lè mọ̀ ṣe é nìyẹn bí pé a àwọn èèyàn lọ́wọ́ láti mọ̀ ṣe kíni o láti mọ̀ dẹ́ṣẹ̀ ni nínú àwọn aburú tí ń bẹ nínú rẹ̀ á rí pé ẹni tó ṣe pé ó ń dárú ẹ̀ṣẹ̀ báyìí títí ń ṣàfihàn rẹ̀ sáwọn èèyàn kò bá jẹ́ pé ó dẹ́ṣẹ̀ ní ní gbangba kò bá jẹ́ pé ó dẹ́ṣẹ̀ ní ní kọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ ní ìgbà tí kò rẹ́nìkan bí yóò máa ṣe fáàrí láwùjọ kódà níbi tó máa jókòó sí táwọn èèyàn bá ti pọ̀ dáadáa òun ni ó máa ṣe fáàrí ni ó máa rí pé oríire wo ló tó ń gbé ká jẹ ká jẹ kí ni o ká jẹ rìbá àwa ń jẹ rìbá ilé báyìí la sì ti kọ́ ilé báyìí la ti kọ́ ilé báyìí la ti kọ́ mọ́tò báyìí la ti rà ẹ̀rí jẹ́ pé irú kiri agbọ́ ọ̀lọ́mọ kí aburú ń bẹ nínú ẹ̀ nítorí pé ìwọ ti ń dẹ́ṣẹ̀ lóòótọ́ ṣùgbọ́n bó ṣe ń fi ṣe fáàrí yẹn ẹlòmíì náà gan lára yóò fẹ́ ṣe fáàrí pẹ̀lú rẹ̀ òun náà tó lọ darú ẹ̀ṣẹ̀ rí àkọ́kọ́ nìyẹn nínú aburú ti ń bẹ nínú rẹ̀ eléyìí yóò máa sìn ẹ bẹ́ẹ̀ yóò máa sí yẹn bẹ́ẹ̀ ohun tí máa ń padà kẹ́yìn rẹ̀ náà ní pé kí ni o yóò padà di pé èèyàn padà kábàámọ̀ gbèsè ayé ẹ̀ ohun tí ó padà kẹ́yìn rẹ̀ òun náà ni pé gbogbo tí yẹn fi àyèmọye ọdún kójọ gbogbo rẹ̀ ó sì parẹ́ lójú yẹn níjọ́ kan nínú tí máa ń parí rẹ̀ òun náà ní pé èèyàn padà jábọ̀ lọ́jọ́ kan ní jíjábọ̀ tó ṣe pé àti dìde ò padà gbẹ̀yìn rẹ̀ mọ́ káwa náà wọ àwùjọ wa o a rí i pé nínú kọ́nà kọ̀ọ̀kan lónìí ilé ọtí ní bẹ́ńbẹ́ tábà wo bí àwọn talamọ́ rí àwọn mùsùlùmí yìí náà ni tábà wo àdúgbò ẹnì kọ̀ọ̀kan wà wọ́n ti ṣí àwọn gètò síbẹ̀ kí làwọn èèyàn ṣe ń bẹ̀ wọ́n mu gbó wọ́n mu gbogbo tọ́lọ̀ àwọn balẹ̀ kí ọlá tún ṣe léèwọ̀ fún wa tẹ́ bá débẹ̀ ẹ kúkú bá àwọn mùsùlùmí bẹ̀ náà ni kódà tí wọ́n tún máa rí pé òun gangan ni fáàrí tàwọn tí a bá wà òjọ wa lónìí ó ti fẹ́ wà lẹ́nu ọ̀nà ilé kọ̀ọ̀kan nínú vọ́n kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan a ti fẹ́ mọ̀ ilé tẹ́tẹ́ ń bẹ ilé tẹ́tẹ́ ti ń bẹ ń bẹ táwọn yẹn bá ti wá jáde lọ tó bá ti lọ ṣiṣẹ́ tó bá ti dé wọn ò ní lọlé mọ́ o ọ wà lọ jókòó sí ilé tẹ́tẹ́ wọ́n máa ta tẹ́tẹ́ wọ́n máa ṣe fáàrí oní ìbáyìí ọgọ́rùn-ún àpò lèmi jẹ oní ìbáyìí àpò mẹ́wàá lèmi jẹ oní ìbáyìí iye báyìí lèmi rí nínú tẹ́tẹ́ subhanallah. gbụrdimben'ulu akpije were onwenanyaikpelonyi hara mjije ochidikini ochidi agbaja a tinyewuta nwaya nwo na igbatia nwanya gbada nwanya nke ọwụba kpawakpo nwunye mobeseni tikusi si ya na yarii obimi niwerenyi naanyị ikpe kamaria nwanya koje ikpe wọ́n ń gbégbá láwùjọ àrí àwọn èèyàn tó ń gbé wọ́n ń jalè láwùjọ kódà àwọn ọmọ kan wà nísìn láwùjọ wa kọ́lọ̀ ọ̀bàlẹ̀kẹ́ ọlákọ́mọṣẹ́ ìtún àwùjọ wa ṣe. a rí i pé iṣẹ́ táwọn ń ṣe tẹ́ bá bí wọ́n wọ́n ní iṣẹ́ táwọn ń ṣe náà ní iṣẹ́ gaiman adákùn iṣẹ́ wò ní jẹ́ gaiman subhanallah kò sí iṣẹ́ tí ń jẹ́ gaiman o iṣẹ́ tí ń jẹ́ gaiman náà ní pé kéèyàn máa jalè ilé olè ojú korojú olè ń pé kò sẹ́nìkan tó lè mú mi òun ní jẹ́ gaiman abáwo lónìí àwọn ta náà ń ṣe ájò fún wọn àwọn ta náà ń ṣògùn fún wọn àwọn ta náà ń ṣe idán ìrújú fáwọn àyàn tó yẹ pé tán bá ti sà wọn kiri tán bá ti sà á sáwọn ẹni tí wọn ó sà á sí báyìí wọn ò tún ní rírà mọ́ ohun tí wọ́n ń fẹ́ ni wọ́n gbé fún wa àwọn ẹni tí ń ṣe fún wa náà ni àwọn ẹni tán ń pera wọn láwọn àfa àwọn alufa nínú àwọn àfa kọ́lọ̀ kó má ṣe irú wọn tiwa kọ́lọ̀ mọ́ kà á mọ́rọ̀ àwọn ẹni bẹ́ẹ̀ <clears throat> nínú àwọn àpèjúwe tí a padà rí fún ohun tí ń jẹ́ ká máa dẹ́ṣẹ̀ tó yẹ pé ní gbangba tí gbogbo yẹn máa rí báyìí òun náà ní pé tá a bá wò lónìí a rí pé àwọn báńkì tí ń bẹ láwùjọ wa a rí pé gbogbo rẹ̀ yẹn yẹn báńkì rí báyìí ẹni àkùtà ló fẹ́ mú wa ọmọ ẹni ẹnìkan ò lè mú wa nítorí pé a ní libẹ́tẹ̀ àìṣeun tó wù wá àwa sọ orúlu tiwa tó jẹ́ pé àti kiri yó àti mùsùlùmí ní gbẹ́bẹ̀ẹ́ àwọn ilẹ̀ Lárúbáwá tó tẹ̀ jẹ́ ilẹ̀ ìsìláàmù gan lára àwọn bákìrì bá ti ń bẹ́ẹ̀ gan lára. nínú àwọn aburú yìí òun náà ní pé kárí láwùjọ ibẹ̀ kárí pé lérí àwọn réseaux sociaux àbí lérí àwọn journal ẹ̀rí àwọn journal míì tó jẹ́ pé gbogbo táwọn máa ń publier tó máa júwe fáwọn èèyàn tó máa ṣe kí ni o tó máa ṣàfihàn rẹ̀ fáwọn èèyàn àbí àwọn group míì tó jẹ́ pé àwọn ẹlòmíì dálẹ̀ kí ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n máa polówó òkò obìnrin subhanallah báyìí la máa ṣe gbà báyìí la máa gbà gbogbo àwọn nǹkan tí ò dá yányá ibẹ̀ ti ń rẹ̀ aburú ni o nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ní pé kárí àwọn obìnrin láwùjọ wa tó yẹ pé wọ́n máa rí hò káàkiri owó nǹkan kan yóò ní náà máa ń pè ní ìgbà tó bá wọ tiẹ̀ yóò wá o yóò wá là á lẹ́yìn wípé gbogbo ohun tí mo kó sísàlẹ̀ ní o ẹ bá mọ ohun gbogbo ẹ̀ ẹlòmíì níkẹyìn ìgbà tó bá wọ tiẹ̀ tán nínú ẹ̀wù yóò wá là á níwájú yóò la kòtò sí níwájú ìgbé kan mọ gbogbo ohun tó ń tọ́lọ̀ ń ṣe kí ni o tọ́lọ̀ ń fi ṣe kẹtọ̀ onígbàyà subhanallah a rí gbogbo eléyìí bàbá ń bẹ ń lè bàbá ò lè sọ nǹkan kan nítorí pé òun gangan ní tó ń ṣe kí ni o ní tó ń ṣe ìrànlọ́wọ́ fún nínú àwọn àpèjúwe tí a rí fún ohun tí ń jẹ́ ká máa dẹ́ṣẹ̀ ní gbangba ká máa ṣe kí o ká máa ní kọ̀kọ̀ ká máa rẹ̀ gbangba òun náà ni pé ṣàtìmọ̀ pé lónìí wọ́n ti ní ẹ̀ wọ́n ti ní àwọn akọrin wọn wọ́n sì ti ní oníjó nínú pé ẹ bá bi òbí mi gbé iṣẹ́ wo lọ́mọ ń ṣe yóò ní iṣẹ́ tí ń ṣe náà ni pé ó gba àmì ẹ̀yẹ nínú pé nínú àwọn ẹni tí wọ́n ń jó òun ló fi

nínú àwọn àpèjúwe rẹ̀ òun náà ni wípé tabawo lónìí àwọn yóò sọ pé kò tún sí òwò kan tó tún mú owó wọlé gẹ́gẹ́ bí pé ká ta nǹkan tó jẹ́ haram àwọn yóò sọ pé irun ta lè ta tẹ́ pé yóò mú wọlé jù nínú ìlú táwa yìí òun náà ni ọtí òun ta lè ta tó lè mú owó wọlé jù òun náà ni drug òun ta lè ta tó lè mú owó wọlé jù òun náà ni pé ká máa ta ìbọn fáwọn tó ṣe gbọ́n fẹ́ lọ jalè ohun tó lè ta jù tó jẹ́ pé ó lè mú wọlé jù láwùjọ wa òun náà ni wípé àwọn tá a fi máa ra àwọn kèfèrí lọ́wọ́ ní ìgbà tó bá fẹ́ ṣọdún wọn òun láàmà ta fún wọn tá a bá ti ń ta àmọ̀ró wọlé dáadáa subhanallah ọ̀dà gbogbo kìíní kámọ̀ pé aburú ń bẹ nínú ẹ̀ o ìwọ tó bá wá jẹ́ pé ọ̀kan náà àwọn takà yìí àti àwọn nǹkan míì tó jọ ló mọ̀ ṣe ní gbangba àbí òun ṣe ń kọ̀kọ̀ ọwọ́ ìṣàfihàn rẹ̀ sáwọn èèyàn lẹ́yìn tí fi ń ṣe fáàrí gbangba kò mọ̀ pé ọlọ́run bá lè kí ọlá ó kìlọ̀ fún ẹ wò ọlọ́run bá sọ fún wa nínú alukur'an lẹ́ni tí ń júwe aburú tí ń bẹ fẹ́nikẹ́ni tó ṣe pé ìmọ̀ ń dẹ́ṣẹ̀ gbangba àbí máa ń dẹ́ṣẹ̀ ní kọ̀kọ̀ máa ṣàfihàn rẹ̀ sí gbangba ọlọ́run fẹ́ júwe aburú tí ń bẹ fún àwọn tó ṣe pé wọ́n mọ́ fẹ́ ìwé kí n ti ń jẹ́ ìwà àbàjẹ́ kó ṣe kí ni kó gbalẹ̀ kó gbalẹ̀ kó gbalẹ̀ kó gboko láàrin àwọn olùgbàgbọ́ òdodo tó yẹ pé ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ò mọ̀ pé irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ń bẹ tẹ́lẹ̀ àwọn ọmọ ìṣàfihàn ẹ̀ṣẹ̀ yẹn fáwọn yẹn àwọn ọmọ pé náà kò sáburú kan bí ká máa ṣe léyìí kò sáburú kan bí ká máa ṣe léyìí gbogbo ohun tó jẹ́ aburú táwọn yẹn ń gbé pamọ́ lọ́jọ́ àná gbogbo ẹ̀ náà ti ṣàfihàn ẹ̀ lónìí anábì ní irú ẹ ọlọ́run sọ fún wa pé wọ́n àwọn ẹni bẹ́ẹ̀ lahum adabun alim fi dunya wal akhirah ọlọ́run ní irú àwọn ẹni bẹ́ẹ̀ o ìyàtọ̀ ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ ń dúró de wọn lé ayé bẹ́ẹ̀ náà sì tún tọ́jú rẹ̀ kalẹ̀ fún ọ tó bá dijọ́ rẹ̀ kíyàmá ọlọ́run ní wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run mọ̀ o ẹ̀yin ẹ̀ mọ̀ nǹkankan ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ẹ̀ mọ̀ nǹkankan ǹjẹ́ pé àyè máa yẹ nǹkan táwa ṣe lónìí táwọn ọmọ wípé kò burú náà eléyìí ṣe nǹkan kan kálọ̀ mọ̀ yìí pé kí ni ẹ̀ṣẹ̀ ńlá ni o tó yẹ gbé ọlọ́run balùkẹ́ ọlá ó máa burú tí ń bẹ nínú rẹ̀ ló fi júwe ẹ̀fọn gbé ẹ̀ṣẹ̀ ńlá ni eléyìí jìnnà sí. nínú hadith tí Abu Hurairah radiyallahu anhu gbà fún wa tí ń bẹ nínú Sahih Muslim anabiya Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún akẹ́ man da'a ila huda ó ní ẹnikẹ́ni tó bá pe àwọn èèyàn lọ síbi ìmọ̀nà kan ó pè àwọn èèyàn lọ síbi iṣẹ́ rẹ̀ kan ó pè àwọn lọ síbi dáadáa kan lahu minal ajru mithla mithlu ujuri man tabi'ah yóò máa gbẹ̀san ẹ̀san wo ni yóò máa gbà dèédé ẹ̀san táwọn ẹni tó ṣe pé wọ́n tẹ̀lé nínú ìpèpè rẹ̀ yẹn wọ́n gbà dèédé ẹ̀san náà lòun náà máa gbà tó bá pè wọ́n lọ síbi kíni tó bá pè wọ́n lọ síbi iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó ṣe wípé ọba pè àwọn àyàn lọ síbi aburú kan tẹ́gbẹ́ àwọn èèyàn sì tẹ̀lé wọ́n sì ń ba aburu yìí òun ló fi hàn pé ohun tí ń jẹ́ gáyé táwọn èèyàn ṣe lónìí ẹni àkọ́kọ́ tó ṣe yóò máa tiẹ̀ ẹni àkọ́kọ́ tó ṣe kí ni tó ṣe yóò máa bẹ́ẹ̀ náà ẹni tó tún ṣe yóò máa jẹ́ pé gbogbo àwọn tó yẹ pé wọ́n yẹn ẹni àkọ́kọ́ tó ṣe yóò máa ní ẹ̀san tí ìjẹ́ pé yóò jẹ ìyà ìyà tí ò ní di tàwọn tọ̀hún lọ́wọ́ tàwọn tọ̀hún náà ò ní di tiẹ̀ náà lọ́wọ́ aburú ni o nítorí pé gbogbo ìgbà téèyàn bá ti ń ṣe kíni téèyàn bá ń hùwà tí ò dá láwùjọ téèyàn ń wo pé náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ èèyàn ń pè àwọn èèyàn síbi aburú ni èèyàn sì ń fi àwọn èèyàn pé ohun tí mò ń ṣe yìí o kò burú nǹkan kéèké ni tẹ́gbọ́n ọlọ́run lè ṣàmójúkó rẹ̀ fún yàn ọlọ́run abẹ́ẹ́ mọ́ṣáì ṣàforíjì fún wa o ọlọ́run mọ́ṣáì tọ́ wa sójú ọ̀nà nínú aburú tí ó máa bẹ nínú wípé ká máa dẹ́ṣẹ̀ níkọ̀kọ̀ ká máa wá ṣàfihàn rẹ̀ sí gbangba òun náà ni wípé gbogbo ẹni tí bá ṣe báyìí ń gbéra rẹ̀ kalẹ̀ fún ìparun ni ń tẹ́ra rẹ̀ lẹ̀ fún ti ń jẹ́ ìparun nítorí pé nínú ètò ọlọ́run ọba tọ́lọ́run fi dálé ayé látijọ́ tọ́lọ́run ti dálé ayé ní pé ẹnikẹ́ni tó bá ṣe kí ni o tó bá dẹ́ṣẹ̀ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan ló irú ẹnìyẹn dá ìyà tí ó máa kan irú ẹni bẹ́ẹ̀ ìyà tí irú ẹni bẹ́ẹ̀ ó máa jẹ yóò máa jẹ déédéé ìyà tó tọ́ sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run ní fakulẹ̀ akọ́dùnà bìdánbì ọlọ́run ní nínú suratul ankabut ọlọ́run ní ẹnì kọ̀ọ̀kan inú àwọn ìjọ tó ti kọjá àwọn ọlọ́run ọba ní kíni o kí ìyà àwọn tí wọ́n ṣe kó jẹ wọ́n bẹ́ẹ̀ náà ni ọlọ́run ò ní fi ẹlẹ́ṣẹ̀ kan lẹ̀ láì fìyà rẹ̀ jẹ ọlọ́wọ́ fìyà jẹ jáwọn yẹn o ọ̀hun ló fà inú hadith kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yìí pé ya ma'ashara almuhajirin mo pè ẹ̀yin tẹ́ jẹ́ almuhajirin tọ́mọ ní àwọn muhajirun àwọn sahaba náà ń jẹ́ bẹ́ẹ̀ àwọn sahaba pín sí méjì àmọ́ apá kan tí ń jẹ́ muhajirun àwọn ni wọ́n kò ní maka tí wọ́n rìnrìn àjò wọ́n gbẹ́sìn wọn sáwà madina apá kejì làwọn ẹni tán bá ní Madina tí a mọ̀ sí àwọn Ansar kọ́lọ̀ ọba àlekè ọlákùnrin ṣàbà ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wọn. anábì <coughs> ní mo pè ẹ̀yin muhajirun anábì ní nǹkan méje kan bẹ o nǹkan márùn kan bẹ idhabtulitum bihin wa a'udhu billahi an tudrikuhun anábì ní nǹkan méje kan bẹ tó ṣe yí pé tí èèyàn bá lọ tó àdánwò rẹ̀ bá lọ kẹ́yìn àkọ́kọ́ náà ọlọ́run má jẹ́ ká àdánwò rẹ̀ kó kẹ́nìkan nínú wa atọrọ ìṣọ́ ọlọ́wọ́ ọba kó nínú àwọn àdánwò ni. anábì wa ṣàdúrà wípé òun tọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kó má jẹ́ pé kó má jẹ́ kí àdánwò yìí kó bá àwọn muhajirun láyé jẹ́ pé àdánwò ni. àwọn àdánwò yìí anábì Muhammad bẹ̀ sí ká fún wa àkọ́kọ́ nǹkan tá anábì ó kà fún wa anábì ni lam alfahishatu fi qawmin a ní rí i pé ohun tí ń jẹ́ ṣìnà yóò gbalẹ̀ yóò gboko tó jẹ́ pé yóò di nǹkan fáàrí láwùjọ kan a ní rírú ẹ̀ láyéláyé o hatta yu'lanu biha títí ó fìdí pé àwọn èèyàn wọ́n máa ṣe ṣìnà ní gbangba wọ́n máa fi hàn pé àwa tiwa o iṣẹ́ tiwa ta kọ́ náà ní kíni náà ní ká máa ṣe ṣìnà ànábì ní tẹ bá ti rírun nǹkan bẹ́ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ ohun tí ó máa tẹ̀lé lẹ́ẹ̀kan náà ni pé fàṣàfihìn mùtọ̀ọ̀rùn ohun tí ń jẹ́ àwọn àìsàn tó yẹ pé yóò máa pa ìmọ̀ye ẹ̀mí òun náà ni ó padà ṣe kí ni o òun náà ni ó padà ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà káwa náà wo lónìí àwọn àìsàn tó yẹ pé kò sí nígbà àwọn ayé bàbá wa wọ́n pè kan ní sida wọ́n pè kan ní corona wọ́n pè kan ní lassa wọ́n pè kan ní kinní kan wọ́n pè kan ní ebola gbogbo rẹ̀ yẹn yẹn là ń rí lónìí kódà anabi sin anabi sọ pé wàl àwùjá alẹ́tì lamtakun madat fi aslafihim alladhina madaw anabi ni kódà àwọn àìsàn léríṣiríṣi àwọn ìnira àìlera léríṣiríṣi tó ṣe pé tí a bá wo inú àwọn baba ńlá wọn inú àwọn baba ńlá wọn tó kọjá àwọn baba ńlá wa tó kọjá ìyàn ní ríru rẹ̀ yóò máa ṣẹlẹ̀ láwọn àsìkò náà ní ìgbà tí kíni ní ìgbà tí ṣìnà bá ti di tó gbalé tó gbogbo ṣìnà ti gbá lóhun ti gboko lónìí o kódà ọmọ tí ò bá tí ì ṣe ṣìnà lónìí ìyá mi ò tún mọ sọ fún yín pé tuna pass and code copain ṣé o tí ì ní copain ni ẹ dákun kí là ń pè copain ní Islam kò sí. ẹ ọmọ mi bàbá mi ò tún mọ sọ fún ọmọ yín pé ọmọ tó bá mówó délé lòbí yìn níyá yìn ní bàbá yìn ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ọ̀nà tó bá sàtìrí sàtìmọ́ wálé òun ìṣòro ti wá nìyí abiola ọba kọlọ mọṣẹ ìṣàánú ẹnì kankan wa o kọlọ kọ mọṣẹ ìṣàánú wa o kọlọ kọ mọṣẹ ìfi òdodo mọ wa kó ṣe wá lẹni tí ń gbòdodo kó ṣe wá lẹni tí ń ìlódólérí òdodo kó ṣe wá lọkàn náà ṣe pé wọn jèrè òdodo tó bá jẹ wulẹ kìyàmà kọlọ kó gbé àjìnà sí gbogbo ohun tí ń jẹ aburú àtẹyítàrí àtẹyítàrí subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant ولله العاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتكرا ولا كسي السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ṣe ń bá ọ̀rọ̀ wa bọ̀ tẹ́lẹ̀ òun náà ní wípé ohun tí ń jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa ń ṣẹ̀ níkọ̀kọ̀ tí wọ́n máa ń ṣàfihàn rẹ̀ sí gbangba sáwọn èèyàn tí wọ́n fi máa ṣe fáàrí tí wọ́n máa fi máa ṣe motomoto tí wọ́n máa fi àwọn èèyàn pé àwọn èèyàn àwọn làwọn máa ṣe jù aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ àti ka díẹ̀ nínú aburú náà fúnra wa àwọlé ni hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam Ti ń júwèé fún wa yìí pé nǹkan márùn kan bẹ o tó ṣe yìí pé àdánwò ni yóò padà jẹ́ ṣùgbọ́n àwọn tọrọ yìí pé kọ́lọ̀ má jẹ́ kí àdánwò ni kó padà sojú àwọn sọ̀hábà tí a mọ̀ sí àwọn mọ̀hàjíròní. ní báyìí a sọ fúnra pé nǹkan àkọ́kọ́ náà ni pé ànábì sọ fún wa pé ṣìnà ò kò ní gboko láwùjọ kan. àyàfi pé kó jẹ́ pé ohun tí ó tẹ̀lé náà ni pé àwọn àìsàn tó jẹ́ pé èèyàn ò gbọ́rúkọ rẹ̀ rí yóò padà ṣe kí ni o yóò padà tẹ̀lé òun náà ó fọn kálẹ̀ yóò wà káàkiri gbogbo ibikíbi tẹ bá dé ẹ mà rí pé àìsàn ni àwa náà ti ń rí láwùjọ wa báyìí o ọrùn ń dùn mí etí ń dùn mí òní ni sìdá òní ni kinní kan ọlọ́run mẹ́ṣà ìkọ́ wa o ọlọ́run ṣàforíjì fún wa nínú tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam padà kà fún wa òun náà ni walam yankusul miqyala wal mizan illa ukhidhu bis sinina anabi sọ fún wa pé a ní pé àwùjọ kan wà tó ṣe pé àwọn èèyàn wọ́n máa dínkù wọ́n máa dí ohun tí ń jẹ́ ìwọ̀n kù wọ́n bá fẹ́ wọn aṣọ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n aṣọ ní mísẹ̀bọ̀ àbí nípò míì náà ní ìgbà tí wọ́n bá fẹ́ wọn wọ́n di mẹ́tìrì náà kù wọ́n sọ mẹ́tìrì di kíni wọ́n sọ di quatre-vingt-dix centimètres ẹlòmíì nínú wọn ní ìgbà tó bá fẹ́ wọn ìgbàdo lọ́jà tó ń golo ló fẹ́ fi wọ́n àbí abọ́ ńlá kan ló fẹ́ fi wọ́n yóò wá jinú rẹ̀ yóò wá jin wọ́kè báyìí kọ́ba lè jẹ́ pé tẹni tó fẹ́ wọ̀n fún yẹn yóò di tí ẹ̀ ó ba lé tí ẹ̀ ó fi lékún anábì ní taba ti rírun kan báyìí láwùjọ kan a rí i pé àìrí jẹ àìrí mu àìrí náà àìrí lò yóò di ohun tó ṣe pé yóò gbalé gboko láwùjọ ni o àkọ́kọ́ kan ni tí ó máa ṣẹlẹ̀ nínú àwùjọ bẹ́ẹ̀. òun náà ni pé ukhidhu bis-sinin alóhùn fìyà wípé kò ní sí òjò ilẹ̀ ó gbẹ wọ́n mọ̀ wá tọrọ lọ́gbẹ́ kọ́jú rọ̀ òjò nírọ̀ àwùjọ bẹ́ẹ̀ a rí pé àwùjọ tó ṣe pé àwọn èèyàn ti ń dín o wọ́n ń di ohun tí ń jẹ́ ìwọ̀n wọ́n ń ni o nǹkan kejì tá a máa rí inú àwùjọ yẹn tá a bá fà á kò ní tó jíjẹ mímu wọn wọn ò ní nínú ohun tí ó tún wá ṣẹlẹ̀ ni wípé jawru sultan alayhim ọlọ́wọ́ balẹ̀kì ọláyé tó wá fi ìyá ń pé kóun fi ẹni tó jẹ́ ìjọba olórí tọ́lọ́wọ́ gbé fún wọn yóò jẹ́ olórí alábòsí tó ṣe pé yóò máa wá ṣe wọ́n báṣubàṣu tó bá gbé ẹ̀ǹpò ti bí wá lónìí yóò gbé ti bí wá lọ́la tó bá gbélé jáde gbélé iná máa san lọ́sẹ̀ yìí kó tó nígbẹ̀sẹ̀ mi yóò tún ní nǹkan mi iná máa san ohun tá fẹ́ máa wá rà yóò máa wá ju owó ohun tá fẹ́ máa rà yóò máa ju ohun tá rà gan lára lọ anabi ló sọ bẹ́ẹ̀ o nínú hadithi anabi tún padà sọ fún wa pé a ní rí nínú àwùjọ kan wípé káwọn èèyàn kan pa àwọn ènìyàn zakama a níyàn kò sì sẹ́ni tí ó mú wa àyàfi ń gbé kárí pé ọlọ́wọ́n ní kójú má rọ̀ mọ́ o tí ìbá ṣe wípé àwọn ẹranko tọ́lọ́wọ́n bá dá tó yẹn gbà wọn náà padà nídìí omi gẹ́gẹ́ báwa náà ṣe nídìí omi ni ọlọ́run ní òun ò bá mọ́ sọ òjò kalẹ̀ mọ́ ní ìgbà táwọn yẹn bá ti kọ́ pé àwọn oníyan zaka mọ́ wọn náà wàá wo lónìí káwọn náà káwọn àwùjọ wa lónìí o mélòó nínú wa là ń yan zaka bá ṣe pọ̀ tó lówó yìí lólówó táwọn wà yìí ṣáà yan zaka gbogbo wa náà kọ́lá kúkú yàn ẹlòmíì ń hàn pé kéèyàn máa yan zaka pé kéèyàn máa kówó dànù ni nínú aburú tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó kà fún wa hadithi òun náà ni wípé a ní rí àwọn èèyàn kan tó ṣe wípé wọ́n ń bẹ láwùjọ kan tó jẹ́ pé wọ́n máa jẹ́ ohun tí ń jẹ́ okùn májẹ̀mú àdéhùn tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́hún wọ́n máa jàǹbá rẹ̀ àyàfi pé ká pé nínú àwùjọ yẹn o kí ni ó ṣẹlẹ̀ àwọn ẹni tó jẹ́ àwọn ọ̀tá wọ́n ṣe kíni o ọlọ́run ó ṣe kíni ọlọ́run nìkan jẹ́ lérí wọn wọ́n máa gbógun tì wọ́n wọ́n máa pa wọ́n báṣubàṣu wọ́n máa ní wọ́n lára pẹ̀lú gbogbo agbára tán bá níwọ̀n ò lè borí wọn. nínú rẹ̀ anabiya muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ lam tahkum a'immatuhum bi kitabillah ó ní nínú rẹ̀ náà ní pé kárí pé àwọn ìtàn bá jẹ́ àwọn aṣíwájú wọn àwọn ìmáàmù wọn tán bá ń bi wọn lọ́rọ̀ ẹ̀sìn wọn ò ní fi kùránì fi dájọ́ mọ́ tán bá ń bi wọn nípa ọ̀rọ̀ gbèsè ayé kan ọ̀rọ̀ ìròrí tiwọn ọpọlọ tiwọn ní fi máa dájọ́ wọn ní dájọ́ pẹ̀lú kíni pẹ̀lú tí ń jẹ́ tìrà ọlọ́run àbámọ́ ọlọ́run ní tírú eléyìí bá ti ṣẹlẹ̀ ọlọ́run ní àwọn ẹni tí ó máa fìyà jẹ wọn tí ó máa ní wọn lára àrí wọn náà láti yọ wò tó jẹ́ pé wọ́n máa para wọn wọ́n máa jira wọn lẹ́sẹ̀ wọ́n máa dà lóru mára wọn lérí ṣé gbogbo ẹ̀ náà kọ́ la ti ń rí lónìí jàmá gbogbo ẹ̀ náà làkókò ti ń rí nínú rẹ̀ nínú aburú tí ń bẹ nínú pé kéèyàn máa ṣe kí o kéèyàn máa ṣe ẹ̀ṣẹ̀bùṣe ní gbangba kó máa ṣàfihàn rẹ̀ àbí pé kó máa ṣe ẹni kọ̀ọ̀kan kó máa ṣàfihàn rẹ̀ sí gbangba òun náà ni pé tíyẹn bá ti ń ṣe bẹ́ẹ̀ àbí tá ti ń ṣe bẹ́ẹ̀ láwùjọ kan á rí pé àwùjọ ni yóò padà di àwùjọ tó ṣe pé ìyà ọlọ́run ọba yóò padà tọ́ sí wọn ọlọ́run máa fi ìyà jẹ wọn lápapọ̀ tẹ́gbọ́ ọlọ́run ò ní yọ ẹnìkan sọ́tọ̀ nínú ìyà ni gẹ́gẹ́ bí Umar ibn Abdulaziz ó ṣe sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní inna Allah tabaraka wa ta'ala la yu'adhabu al-'amatu bi dhanbil khas aláwọ̀ fìyà jẹ́ àpapọ̀ àwọn èèyàn sábà ẹ̀ṣẹ̀ tí apá kan nínú wọn dá tó jẹ́ pé wọn kọ̀ fún. walakin idha umila al-munkar jiharan istahaqqu al-'uquba tó bá di pé wọ́n dá ẹ̀ṣẹ̀ láwùjọ wọ́n máa ń dá ẹ̀ṣẹ̀ náà ní ẹ̀ṣẹ̀ gbangba tó yẹ pé kò sí nǹkan kan tẹ́nìkan ń gbé hàn mọ́ kò sí nǹkan tẹ́nìkan ń gbé pamọ́ mọ́ gbogbo ẹ̀ náà ń ṣàfihàn rẹ̀ tabari irú àwùjọ bẹ́ẹ̀ anabi muhammed afa sọ fún wa pé ibnu umar ibn abdulaziz ó sọ fún wa pé irú àwùjọ ni o ọlọ́wọ́n fi ìyà àpapọ̀ jẹ wọ́n abẹ́ ọlọ́run kọ́lọ́ má fi ìyà àpapọ̀ jẹ wá o òun náà ni a ti rí díẹ̀ nínú aburú tí ń bẹ nínú yí pé kéèyàn máa ṣe kí ni o kéèyàn máa hùwà ẹ̀ṣẹ̀ níkọ̀kọ̀ kí máa ṣàfihàn rẹ̀ sí gbangba àbí ń kí kíyàn fẹ́ hùwà ìbàjẹ́ kó jẹ́ pé gbangba nìyẹn ó máa jókòó sí àbí yẹn ó máa ṣàfihàn aburú bẹ́ẹ̀ sí gbangba nínú aburú tí ń bẹ nínú ẹ̀ òun láti kà fún wa yìí àwọn aburú ìwà pọ̀ ó pọ̀ gan-an tó ṣe pé kò séyìí tó ṣe kí ni o kò séyìí tí ó ṣe é gbàmọ́ra nínú rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀. a gbọ́dọ̀ gbìyànjú ká wọ́nà àbáyọ sí kinní tó wà nílẹ̀ yìí ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ tá a máa dá ní kọ̀kọ̀ tí wọ́n máa fi ṣe fáàrí a gbọ́dọ̀ wá sòlè sí a gbọ́dọ̀ wá ọ̀nà láti ṣe kíni o tí ó jẹ́ ọ̀nà àbáyọ tá a fi ní débẹ̀ mọ́. nínú àwọn ọ̀nà àbáyọ tó ṣe ń gbé apádà rí a mélòó kan fún wa nínú rẹ̀ nítorí pé ọ̀nà àbáyọ náà pọ̀ nínú àwọn ọ̀nà àbáyọ yìí òun náà ni al-khawfu min Allah wal-haya'u àkọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé kí yẹn gbìyànjú ká lọ níbẹ̀rù ọlọ́run ọba o ká sì gbìyànjú ká máa tijú ọlọ́run ọba lérí gbogbo ohun tá a fẹ́ ṣe ní ìgbà téèyàn kan bá wà lóhùn nìkan tọkàn rẹ bá ní aburú báyìí ẹ̀ṣẹ̀ báyìí lọ́dà tọkàn rẹ pè síbi aburú kóhun náà kó sì máa rántí wípé kó máa bí rẹ wípé rẹ lágbájá ọmọ lágbájá ìbẹ̀rù ọlọ́run tó wá nínú àdá kọ́mọ ẹbí rẹ̀ wípé ìrẹ́ lágbájá ọmọ lágbájá ìwọ nìkan ló wà ń bí lóòótọ́ ṣùgbọ́n ọlọ́wọ́n bá ṣì kejì rẹ̀ kọ́mọ rántí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó sọ wípé alam tara anna Allaha ya'lamu ma fi samawati wa ma fi al-ard kọ́mọ rántí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó sọ wípé ṣé ìpè ọlọ́wọ́n ọba àlekè ọlá ọmọ nípa ohun tó pamọ́ nínú sámà ó mà nípa ogun tí ń bẹ nínú sánmà bẹ́ẹ̀ náà ó mà nípa ogun tí ń bẹ nínú ilẹ̀ ọlọ́run yìí kò sí èèyàn méjì tó dúró tí ń sọ̀rọ̀ àyàfi kó jẹ́ pé òun náà ló kún wọn sí mẹ́rin kò sí èèyàn mẹ́ta tó dúró tí àyàfi kó jẹ́ òun náà ló sí mẹ́rin bá jẹ́ márùn bá jẹ́ ni ó kún wọn sí márùn kódà kó jẹ́ pé àwọn ni òun ni ó kún wọn sí àbí pé wọ́n ju bẹ́ẹ̀ lọ náà ni wọ́n ju mẹ́fà lọ náà ni àbí wọ́n ju méje lọ náà ni àbí wọ́n pọ̀ bákànbákan kọ́mọ̀ pé ọlọ́run bẹ pẹ̀lú àwọn bẹ̀ wọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ti ń bẹ pẹ̀lú wọn yìí ọlọ́run ní thumma yunabbi'uhum bima amilu ohun tí wọ́n ṣe ni òun ọlọ́run ọba òun ó padà fún wọn ní ìrò nípa rẹ̀ òun ó sì bí wọn nípa rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ tíyẹn bá rántí gbọ́ ọlọ́run ó bì òun kó má dẹ́ṣẹ̀ wò àtẹ̀yí tó pamọ́ tí ó wá ṣàfihàn rẹ̀ sí gbangba tí ó fi ṣe fáàrí kọ́mọ́dà àtẹ́ tó ṣe pé ọjẹ́ ti gbangba tó fẹ́ kù láti fi gbi àwọn èèyàn lọ́wọ́ láti fi ṣe ojú kòkòrò àwọn èèyàn síbi pé ẹ̀yin náà máa dárú ẹ̀ṣẹ̀ báyìí kíyàn jáwọ́ nínú rẹ̀ ló dáa nínú rẹ̀ nínú àwọn tó yẹ pé ká gbìyànjú ká mójútó tí èèyàn òfin ní ṣe kí ni èèyàn òfin kò ní kó sínú rúwà bàjẹ́ báyìí òun náà ní pé ká gbìyànjú káwá nǹkan méjì fi kún ọ̀rọ̀ wa nǹkan àkọ́kọ́ níbẹ̀ òun náà ni ìgbàgbọ́ nǹkan kejì náà ni pé ká gbìyànjú ká lọ́mọ wípé iṣẹ́ rẹ dọwọ́ wa nítorí pé téèyàn bá ti ń ṣiṣẹ́ rẹ èèyàn ò ní ráyè ṣiṣẹ́ aburú bẹ́ẹ̀ náà ni téèyàn bá ti ní gbàgbọ́ sí ọlọ́run ọba ọkàn èèyàn ò ní fìyàn ánẹ̀ láti lọ́ọ́ ṣe kíni o láti lọ́ọ́ ṣe ọlọ́run ọba òun ló fà á tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam ó fi sọ fún wa pé leisal mu'minu bi ta'an mu'mini olùgbàgbọ́ òdodo tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ kì í ṣe tó yẹ pé yóò máa ṣe kí ni yóò máa sọ̀rọ̀ yóò máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ yóò máa sọ̀rọ̀ sáwọn èèyàn àbí pé yóò máa ṣe kí ni o yóò máa ṣépè fáwọn èèyàn àbí pé yóò máa sọ̀rọ̀ bàjẹ́ àbí pé yóò máa rìnrìn bàjẹ́ jẹ́ pé ẹni tẹ́rì tí ó máa rìnrìn bàjẹ́ tí ó máa sọ̀rọ̀ bàjẹ́ tí ó máa gbégbé iṣẹ́ bàjẹ́ dájúdájú ru ẹni bẹ́ẹ̀ àwọn tani àwọn tí wọ́n jẹ́ ẹni ibi e tí wọ́n ṣe olùgbàgbọ́ òdodo àwọn náà máa ń ṣe báyìí nínú àwọn tó yẹ pé ká tún bójútó ká máa ṣe tó ṣokùnfà kí èmi àti ká mérí bọ́ nínú tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ dídá níkọ̀rọ̀ ká máa ṣàfihàn rẹ̀ síta pẹ̀lú fáàrí àbí ń gbé ká máa dẹ́ṣẹ̀ ní gbangba ká tó mọ ṣe fáàrí sí ká má rí i pé aburú ni nínú ta gbọ́dọ̀ mójútó òun náà ni pé a gbọ́dọ̀ sọ ọkàn wa má kì í àbá a rí gbogbo ẹni pé ilé ayé ilé ayé owó owó náà ni gbogbo ojúsùn rẹ̀ a rí gbogbo tó dájú ni pé gbogbo ibi tí ó gbà tí ó fi rówó yìí kò bá jẹ́ ọ̀nà àbàjẹ́ kò bá jẹ́ ọ̀nà tó dáa gbogbo rẹ̀ ni ó rọ̀ lọ́rùn jẹ́ bí a gbọ́dọ̀ sọ ọkàn wa má àlùkìyàmọ̀ ọlọ́run ní tilka darul akhirah ọlọ́run ní ohun tí ń jẹ́ àkírọ̀ yẹn ọjọ́ ìgbìdà kìyàmà naj'aluha lilladhina la yuriduna 'uluwwan fil ard àlìjáná ọlọ́run ọlọ́run ní òun tọ́jú rẹ̀ kalẹ̀ fáyìn tó ṣe pé wọn ò wá ipò kankan nílé ayé gbogbo ọ̀rọ̀ wọn alkiyama ni wọn ò sì balẹ̀ jẹ́ ohun tó dájú náà ni pé wal aqibatu lil muttaqin àtúbọ̀tán rẹ̀ ń bẹ fáwọn olùbẹ̀rù ọlọ́run nínú tẹ́lẹ̀ pé ká mójútó tá a máa ṣe tá a fi ní kó sínú ẹ̀ṣẹ̀ òun náà ní pé ká gbìyànjú ká máa rántí ikú ká gbìyànjú ká máa rántí ikú ní kíkọ̀ nítorí pé téèyàn bá rántí ikú yóò máa pé wọ́n pàdé ọlọ́run téèyàn bá rántí àti sùn lóhun nìkan nínú sàárè yóò bẹ̀rù àti ṣaburú yóò bẹ̀rù àti ṣe fáàrí pẹ̀lú ohun tí ń jẹ́ aburú tó yẹ pé òun náà gan lára ló ṣe yóò bẹ̀rù àti ṣe fáàrí pẹ̀lú rẹ̀ láwùjọ òun lànàbíà Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ fún wa pé alkayis man dana nafsa anábì ní ẹni tó gbọ́n nínú èèyàn tó ní làákàyè dáadáa òun náà lẹni tí ń ṣe ìṣirò ara rẹ̀ wọn ò tí ì ṣèṣirò fún ṣùgbọ́n òun kan tí ń ṣèṣirò ara rẹ̀ wa amila lima ba'da al-maut gbogbo tí wọ́n ń ṣe yányán ó ń tọ́jú rẹ̀ dé ìkẹyìn ìgbà tó bá kú ni tó wọ́n fi rẹ̀sán rẹ̀ gbà wal ajiz ẹni tó jẹ́ ẹni tí ò ní làákàyè tó jẹ́ ọ̀lẹ́ èèyàn òun náà lẹ́nu tó ṣe pé gbogbo ohun tọkàn rẹ bá ti tọrọ náà ni mọ́ fún ọkàn rẹ ni kó ṣe ṣìnà ó lọ ṣe ṣìnà ọkàn rẹ ní níbi tó dé yìí láti jọ èyí tó ti ń wówó tó ti rówó ohun tó kàn ní pé o lè pààyàn gan lára fi lówó o lè ṣẹbọ sọ́lọ́run gan lára fi lówó tó bá sàtì lówó ibùṣe sàtì lọtọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run a ẹni bẹ́ẹ̀ ẹni yẹpẹrẹ ni aláìní làákàyè ni ọ̀dẹ̀ èèyàn ni ọ̀dẹ̀ èèyàn ni irú ẹni bẹ́ẹ̀ ni ọ máa sọ pé ọlọ́run ọba ò burú ọlọ́run kúkú fún wa nínú ìtaṣe yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ò burú ṣùgbọ́n kì ti ti bẹ́ẹ̀ nínú tó yẹ ká tí ọlọ́run ọba àlekè ọlá yóò fi kó wa yọ nínú kínní òun náà ní pé anabiya muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa pé gbogbo èèyàn yányà lọ́lọ́run ó ṣàforíjì fún illal mujahirun àyàfi àwọn tó ṣe pé tán bá dẹ́ ẹ̀ṣẹ̀ níkọ̀kọ̀ wọ́n tún máa ṣàfihàn rẹ̀ sí gbangba wọ́n á bí anabiya muhammad sallallahu alaihi wa sallam ìgbé ta làwọn eléyìí anabi ní àwọn tí ń jẹ́ almujahirun àwọn náà làwọn tó ṣe pé tán bá dẹ́ ẹ̀ṣẹ̀ níkọ̀kọ̀ tí wọ́n bá dẹ́ ẹ̀ṣẹ̀ níkọ̀kọ̀ wọ́n dẹ́ ẹ̀ṣẹ̀ kan lálẹ́ àná wọ́n sùn ọlọ́run bò wọ́n láṣìírí nígbà tó wá dàárọ̀ wọ́n bá sọ fáwọn èèyàn pé ó tẹ̀ mọ́ ohun tó ṣẹlẹ̀ lálẹ́ àná nígbà tí gbogbo yín wọlé bùṣe ni mo wá gbé ọmọbìnrin kan mo wá gbé gbọ́jú fèrèsé nígbà tí pápá ń sùn ni mo wá gbé gbọ́jú fèrèsé ló wá wọlé èmi pẹ̀lú rẹ̀ sì gbádùn subhanallah ó ti ṣe ẹnìkan ò mọ ọ wá tún àṣírí rẹ̀ sí gbangba ànábì ni gbogbo èèyàn ní ní ọmọ abẹnú àlàáfíà lọ́lọ́run lè ṣàforíjì fún nítorí pé ọlọ́run bàbá aláforíjì ni ṣùgbọ́n ẹni tí ò ní ráforíjì lánàá tó ṣe pé ó ṣe ẹ̀ṣẹ̀ bù ṣe ó tún wá ṣàfihàn rẹ̀ síta tó bá jẹ́ fún gbogbo ohun tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ olúborí gbogbo eléyìí náà ẹni sọ́ọ̀lìhà ká gbìyànjú lọ́mọdé wa wa nítorí pé ta bá ń bá àwọn ẹni rere yóò jẹ́ kí ni o yóò jẹ́ sábàbí oríire fún wa àwọn olófà tó jẹ́ pé àwọn àfáàfin máa ń sọ wípé almaru aladini khalili ọbẹ̀ èdè ènìyàn yóò máa bẹ lérí ẹ̀sìn tó jẹ́ àyànfẹ́ rẹ bá ń ṣe jẹ́ pé ẹni tó ń bá rìn tó bá jẹ́ oníṣọ́ọ̀ṣì òun ti ń ṣe yẹn yóò máa lápá lára tiẹ̀ náà díẹ̀díẹ̀ ìwọ tó ń bá mutí rìn àmùtíìnì yóò máa lapa lára tiẹ̀ náà díẹ̀díẹ̀ ẹni tó ń bá ẹni tí ń bá onísìgáàlì òun náà bẹ̀ sí mu sìgá díẹ̀díẹ̀ ọ̀rẹ́ tí wọ́n ní gaimán ni iṣẹ́ gáyìn yóò bẹ̀ sí lapa lára tiẹ̀ díẹ̀díẹ̀ ẹni tí wọ́n ń bá rìn drug ni máa ń kókó ni benin ẹni máa ń kó lọ lóyìnbó tí wọn náà bá ti ń ba rè wọn náà bẹ̀ sí ṣe díẹ̀díẹ̀ ọlọ́run sì wá pè wá sákèésí o ibi kó má jẹ́ pé èèyàn lọ kábàámọ̀ tí yóò bá fẹ́ kábàámọ̀ kíyàn gbìyànjú láti jẹ́ pé kí ni láti jẹ́ pé kíyàn jìnnà sí ohun tí ń jẹ́ ìmọ̀dẹ́ṣẹ̀ ní kọ̀kọ̀ kíyàn máa ṣàfihàn rẹ̀ ní gbangba nítorí pé ọlọ́run sọ fún wa pé yawma ya'addu az-zalimu ala yadayhi yaqulu ya laytani ittakhadhtu ma'a ar-rasuli ẹni tó jẹ́ alábòsí níjọ́ tí ó jẹ̀ka tàlálábòsí náà ẹni tó ṣe pé ó ń bẹ́ ni burúkú rìn ó ń bẹ́ ni ibi rìn ó ti wá ń kọpí ẹni ẹni bíi ní ń tẹ́ni bíi ní ṣe lòun náà ń ṣe kìnnì kan náà máa ń jó láwùjọ wọn kìnnì yẹn lòun náà wá ń jó irú ẹni bẹ́ẹ̀ á sọ fúnra ẹni bẹ́ẹ̀ pé tó bá jẹ́ òbí kìí àmọ́ ọlọ́run ní ìyẹn ó padà jẹ̀ka o yóò máa ní ya laytani lam attakhiz fulana khalila ìyìn bá ti mọ̀ kí má mú lágbájá lọ́rẹ̀ẹ́ ẹ̀yìn bá ti mà kì í má gba alákàṣègbèrè ẹ̀yìn bá ti mà lágbájá tí máa mu sìgá ládùúgbò wa tí a máa ń jókòó ti ń gbà náà tó jẹ́ pé òun náà lọ́kọ́ mi lọ́tí òun náà ni mo tara rẹ̀ mi ì fi lọ máa sí déédéé mọ́ òun náà ló ṣe sábàbí tí mi ì fi kéwú mọ́ òun náà ló ṣe sábàbí tí mo fi fẹ̀ sílẹ̀ ẹ̀yìn ti mà kí n má tẹ̀lé lọ àbámọ̀ ńlá ni o tíyàn ò bá fẹ́ kábàámọ̀ kíyàn gbìyànjú láti jẹ́ pé kíni o láti jẹ́ pé kíyàn bẹ́ ní rere nítorí pé tí o bá bẹ́ ní rere ó kù nítorí pé ìwà ni ó dà gẹ́gẹ́ bí kíni ó dà gẹ́gẹ́ bí ohun tí a mọ̀ sí ó dà gẹ́gẹ́ bí a mọ̀ sí ni ìmọ̀ ń ṣe kíni ìmọ̀ ń ràn ni tó bá ti ń bẹ́ rere ni yóò o. wọn náà gbọ́n gbìyànjú díẹ̀ díẹ̀ láti máa dẹni ire jẹ́ pé ẹnikẹ́ni tó fẹ́ dẹni ire tí hùwà aburú tẹ́lẹ̀ tó sì gbọ́ ogun ta sọ yín báyìí nísìn tó fẹ́ jáwọ́ kó nínú rẹ̀ nínú tó lè ṣe ní gbé kọlọ́mọ́ àwọn ẹni ire kó bá rìn nínú tó yẹ pé ká gbìyànjú ká mójútó òun náà ní pé kí a máa gbìyànjú láti máa bo ara wa láṣìírí láàrin àwọn èèyàn ẹ lágbájá ṣe nǹkan báyìí tí ò dáa èmi máa ń pé kò ṣe ó ṣe tí ò dáa mi wá lọ pè sákèsì lémi nìkan òun nìkan mi ń bò ó láṣìírí ohun tó ṣe yìí ò dáa o èèyàn ń ṣe bẹ́ẹ̀ o ọlọ́run ṣe ilé ìwọ̀ ní ìgbà tí mo bá ń ṣe bẹ́ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ládéhùn fún wa yìí pé gbogbo ẹni tí bá ń ṣe báyìí tó jẹ́ pé ìmọ̀ ń bu ọmọ ìyá rẹ̀ láṣìírí ọlọ́run ó bò òun náà láṣìírí tó wáyé di ẹgbẹ̀rún kìyàmà jẹ́ pé ọmọ àbòyàn láṣìírí ó sì gbìyànjú láti má jẹ́ pé jẹ́ pé kò ní jẹ́ pé ìgbà tó ń tọ̀ ń ó hùwà aburú tí wọ́n rí ni ló ti wá gbé sí gbangba a àfa lágbájá òun náà ló ṣe báyìí ọ̀dà ó gbé sí wọ́sọ̀pù ojú fún tọ̀ òun tọ̀ òun náà gbé ojú fún tọ̀ òun tíbi náà gbé ó tún jù fẹ́ lómi ó tún wá jù fẹ́ lómi ó tún wá jù fẹ́ lómi ó dájú pé ẹ̀yin lẹ́ ń balẹ̀ jẹ́ ẹni tó hùwà aburú ti ṣe tiẹ̀ ẹ bàṣírí ẹ ẹ sì bá sọ̀rọ̀ ọlọ́run kọ́lọ̀ kó lè bá wa yípo jẹ́ pé òun láńlá ti gbọ́ yìí o yíyí ká gbìyànjú ká ṣe kíni ká ní ìbẹ̀rù ọlọ́run nínú táwa ṣe náà ní wípé ká má gbàgbé pé gbogbo ìta ti ṣe kọjá yìí ká má gbàgbé pé ọlọ́run bá ní kí ọlá ó ti sọ fún ẹ pé ìkẹ́ tòun ó fẹ́ ó gbàyè ju ohun tí ń jẹ́ ìyá tòun lọ jẹ́ pé ìkẹ́ ọlọ́run ọba ó fẹ́ ó gbàyè àwa náà gan lára ta ti ṣe ọlọ́wọ́ a lè padà wọnú rẹ̀ kí láá tá a fi wọnú rẹ̀ òun náà ní pé ká ṣe kí ni ká gbìyànjú ká máa lọ lọ́dọ̀ ọlọ́run kó ṣàforíjì fún wa a máa tọ lọ́dọ̀ ọlọ́run kó ṣàforíjì fún wa a sì jáwọ́ kó nínú ẹ̀ṣẹ̀ yìí tán yányán jẹ́ pé àwa ta ti ń ṣe tẹ́lẹ̀ ká máa ṣe tẹ́lẹ̀ kò burú bíi pé níkẹyìn ìgbà tá ti gbọ́ pé kò dáa yìí ká tó máa bá lọ ǹjẹ́ pé ohun tó kàn mí àti yín lèsì tá ti máa ń pé gbogbo kinní yìí ò dáa òun náà ní pé ká jáwọ́ ń bẹ́ẹ̀ Kama má ṣe mọ́ abẹ Ọlọ́run ọba àlekè ọlá kó má ṣe àìṣàforíjì fún wa o èyí tá a mọ̀ tá a dá nínú ẹ̀ṣẹ̀ èyí tá a mọ̀ kọlọ kó má ṣe àìṣàforíjì fún wa èyí tó yẹn gbé àti fi ṣe fáàrí nínú ẹ̀ṣẹ̀ táwa náà mà ẹnì kọ̀ọ̀kan mọ̀ wo rẹ̀ nísìnyí pé ah hee èmi náà àṣẹ mo ti ṣe Ọlọ́run ní báyìí àṣẹ mi náà ti ṣe Ọlọ́run ní báyìí Ọlọ́run má ṣe fún wa ṣùgbọ́n lérí májẹ̀mú yìí pé ká ṣe kí ká jáwọ́ ń bẹ̀ ká túbà lọ síwájú Ọlọ́run kọ́lọ̀ kọ́mọ́ṣà ìṣàforíjì ẹ̀ fún wa kọ́lọ̀ kọ́mọ́ṣà ìgbàdúrà wa iléeṣẹ́ wa tá à ń bẹ̀ yìí Sunna TV Yorùbá ọlọ́run má bà iléeṣẹ́ náà jẹ́ o ọlọ́run má jóná iléeṣẹ́ náà o gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ọbẹ̀ láti àwọn lérí àwọn olórí títí fi dérí àwọn ọmọṣẹ́ fi kan gbogbo àwọn àfáà tó ṣe pé wọ́n wá ń sọ̀rọ̀ fáwọn èèyàn lágbo níléeṣẹ́ yìí ọlọ́run ọba má dojú iṣẹ́ yìí má dojú ẹ̀ ti ẹnìkọ̀ọ̀kan wa níjọ́ tẹ́ni tó ṣiṣẹ́ rẹ̀ tí ń gbẹ̀san ọlọ́run má lòun ọ̀bẹ̀ wá ṣẹ́ ọlọ́run má dàánù wá láyà má kú dànù gẹ́gẹ́ bí èlùbọ́ ọlọ́run àti tóbi rẹ ọlọ́run àjẹ́ kan ṣo rẹ atọ́rọ fún gbogbo àwọn tẹ́ jẹ́ àwọn alhaji wa alhaji Saifuddeen àríkọ́ṣe ọlọ́run fún ọṣẹ́ àbára dúró tì wọ́n ibi tẹ́tí ń rí tẹ́tí ń nasọ́ sínú ẹ̀sìn ọlọ́run má jẹ́ òótọ́ ń bẹ̀ àbùdí náà ni tolókun àbùdí náà ni tọlọ́sà kọ́lọ́ọ̀kọ́ mọ́ṣẹ́ jẹ́ kí wọ́n ṣe gírí o kán máa rí èyí tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọlá àti tóbi rẹ̀ ọlá àjẹ́ kan ṣo rẹ̀ gbogbo ọ̀yìn tán fẹ́ báyìí náà tó jẹ́ pé wọn ò tí ì rí ọlá kó má bá wa ṣe irú báyìí fún wọn subhanaka allah alhamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. الله أكبر الله